kí ni gbogbo tí ń ṣe ṣe kankan kan báyìí ní ìsìn o ti ṣe kankan kan máa yín ná ó ti dẹ̀mọ́ yín jù ẹ ẹlòmíì ó ra aṣọ yóò ra bàtà lọ́kùnrinkùnrin tí ò ní fọwọ́ kànyàn rárá kí lẹ rà àbí kí la gbé kí la dù gan ẹ̀yin yóò lè sọ̀fẹ́ o. ṣé bá a ṣe jọ fọ̀rọ̀ sínú ọ̀rọ̀ lórí àwọn àbejì ni ṣé o kọ tí mo ní kọ ẹ̀ṣọ́ ọmọ ẹlẹ́ṣọ́ ni. oògùn kí n ti lé pẹ̀lú oògùn ọmọ. ilé wo bàbá ọmọ. bá àbejì náà ni mi ì tí ì padà ọ̀fẹ́ gbé ọmọ tèmi fẹ́ lòmíì kí a jọ pariwo káyé ọgbọ́ o n ta fi n ta ṣe tí lè fi jóná gbogbo ayé ní ọgbọ́. ẹ bọ́ takẹ́ la gòtà ah. ẹ bọ́ takẹ́ la gòtà. yóò jà agbo lọ. orí mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi. Babi! Babi! Babi! Babi! sọkún lẹ́nu ọ̀rọ̀ ah, tí ìbá tẹ́kọ́ wọn ti dá sí ni bá súnmọ́ ìyàwó rẹ̀ bá súnmọ́